àròjinlẹ̀ òwe Yorùbá. ẹ kú ilé mo kí yín káàbọ̀ sí ọ̀tún ètò àròjinlẹ̀ òwe Yorùbá ti ọ̀sẹ̀ yìí nítorí àkókò wa òwe mẹ́ta náà ni mo fẹ́ nà ọ́ lẹ̀ fún wa òwe alákọ̀ọ́kọ́ tá ó ṣiṣẹ́ lé lórí lọ́sẹ̀ yìí sọ wípé bí a bá ta tá ò tọ́ yóò di ẹran onídìí bẹ́ẹ̀ ni àwọn àgbà sọ bí a bá ta tá ò tọ́ yóò di ẹran onídin kí ni ìtumọ̀ òwe yìí kí ni àwọn àgbà ń lo òwe yìí fún àti pé irú òwe wo gan-an ni òwe yìí bí a bá gbóru òwe báyìí wípé bí a bá ta tí a ò tọ́ yóò di ẹran onídin ìyẹn túmọ̀ sí wípé ìpinnu kí ìpinnu tó bá wà nínú ènìyàn a nílò láti gbé ìgbésẹ̀ béèyàn bá ní ìpinnu kan pé òun fẹ́ ṣe nǹkan tàbí èkejì tó ní oyún ìpinnu náà sínú tí ò gbé ìgbésẹ̀ lé lórí irúfẹ́ oyún ohun rere tí ẹni náà ní kò lè wá sí ìmúṣẹ nígbà náà ni àwọn àgbà wọn ò wá sọ fúnrúfẹ́ ẹni bẹ́ẹ̀ wípé tá a bá ta tá ò tọ́ yóò di ẹran onídìí ni ìyẹn túmọ̀ sí pé ìpinnu téèyàn ní tí ò gbé ìgbésẹ̀ lórí ẹ̀ bó pẹ́ bóyá irúfẹ́ ìpinnu bẹ́ẹ̀ kò lè wá sí ìmúṣẹ. àròjinlẹ̀ òwe yorùbá. òwe ẹlẹ́ẹ̀kejì sọ wípé ìjà ní kẹ́yìn eré pa ajá bẹ́ẹ̀ ni àwọn àgbà sọ ìjà ní kẹ́yìn eré pa ajá bí àwọn àgbà bá sọ̀rọ̀ báyìí òwe yìí báyìí fún ènìyàn ohun tí wọ́n ń sọ fún wa ni wípé irúfẹ́ ènìyàn bẹ́ẹ̀ tàbí ọmọ méjì tí wọ́n bá ń jọ ń ṣeré papọ̀ tá a bá wá sọ fún wọn wípé ìjà ní kẹ́yìn eré pa ajá ni pé wọ́n nílò àkíyèsí nínú ohun tí wọ́n ń ṣe wọ́n nílò àkíyèsí nínú ìbánidọ́rẹ̀ẹ́ ẹnìkan tàbí èkejì nítorí pé bí èèyàn kan bá jẹ́ ewúrẹ́ èèyàn kan yóò jẹ́ àgùntàn ọ̀rẹ́ méjì tó jọ ń rìn bí wọn ò bá kíyèsí ara ara wọn ìjà ni wọn ò fi parí rẹ̀ kó má bàa dàbí wípé ìrìn àjò téèyàn ò fi ìjà bẹ̀rẹ̀ kó má jẹ́ ìjà ni wọn ò fi parí rẹ̀ òwe tó ń peni sí àkíyèsí ìwà àti ìbánidọ́rẹ̀ẹ́ ni ìgbà yẹn ni àwọn àgbà yóò sọ wípé ìjà ní kẹ́yìn eré pa àròjinlẹ̀ òwe Yorùbá òwe ẹlẹ́ẹ̀kẹta fún ti ọ̀tún àròjinlẹ̀ òwe Yorùbá ti ọ̀sẹ̀ yìí sọ wípé ọ̀bẹ gọ́mọdé lọ́wọ́ ó sọ̀bẹ̀nù ń bí ọ̀bẹ ti ṣọṣẹ́ tó fẹ́ ṣe bẹ́ẹ̀ ni ọ̀bẹ gọ́mọdé lọ́wọ́ ọmọdé sọ̀bẹ̀nù ń bí ọ̀bẹ ti ṣọṣẹ́ tó fẹ́ ṣe fọmọdé òwe yìí jẹ́ òwe ìkìlọ̀ pẹ̀lú àti òwe ìkíyèsára àti mímọ ohun tó yẹ kéèyàn ṣe ní àkókò tó tọ́ àti àkókò tó yẹ bí ọmọdé bá mú ọ̀bẹ dání tí ọ̀bẹ gé lọ́wọ́ á sọ̀bẹ yẹn nù nítorí orí ipọ́n ipọ́n ni àwọn àgbà ń pè ní ipọ́n ni àwọn àgbà ń pè ipọ́n túmọ̀ sí ẹ̀jẹ̀ àwọn àgbà ló máa ń pe ẹ̀jẹ̀ nípọ́n bọ́mọdé bá wá rí pọ́n yìí àyà rẹ̀ yóò já yóò sọ ọ̀bẹ lẹ̀ ṣé àtúnṣe wá ni kí ọmọ yẹn sọ ọ̀bẹ sílẹ̀ àbí ìpinnu tó yẹ kó ti ní láti ìbẹ̀rẹ̀ èrò tó yẹ kó ti gbà wípé ọ̀bẹ tí mo fẹ́ lò yìí o ọ̀bẹ tó mú ni ìkíyèsára ni fún mi láti lò ó nítorí náà ni àwọn àgbà ṣe máa ń sọ wípé ọ̀bẹ gọ́mọdé lọ́wọ́ ọmọdé sọ ọ̀bẹ nù ń bí ọ̀bẹ ti ṣe ọṣẹ tó fẹ́ ṣe kì í ṣe wípé ká máa ṣàtúnṣe nǹkan lẹ́yìn tí nǹkan ti bọ́ sórí rárá àtúnṣe gbọ́dọ̀ wà ṣáájú nǹkan ká ti kọ́kọ́ jókòó ká ronú ìgbésẹ̀ tí mo fẹ́ gbé yìí ibo ni yóò já sí ṣùgbọ́n bó bá wá jẹ́ ìdàkejì ni irúfẹ́ ẹni bẹ́ẹ̀ ó gbọ́dọ̀ jókòó kó ronú kó tó mọ irú ìgbésẹ̀ tóun fẹ́ gbé bẹ́ẹ̀ ni ò wá ronú kó tó gbé ìgbésẹ̀ tó bá wá jẹ̀bi bọ̀ àwọn àgbà wá pòwe fún pé ṣó ráyè rẹ lóde ọ̀bẹ gọ́mọdé lọ́wọ́ ó sọ̀bẹ nù ń bí ọ̀bẹ ti ṣọṣẹ́ tó fẹ́ ṣe àwọn òwe mẹ́ta tí mo mú wá fún wa lónìí lórí ètò àròjinlẹ̀ òwe Yorùbá kò jù báyìí lọ kí n tó máa lọ fún ètò ọ̀tun ètò àròjinlẹ̀ òwe Yorùbá ti ọ̀sẹ̀ yìí ẹ jẹ́ kí n sáré rán wa létí àwọn òwe mẹ́tẹ̀ẹ̀ta tí mo ti nà sílẹ̀ fún wa òwe alákọ̀ọ́kọ́ fún ti ọ̀sẹ̀ yìí sọ wípé bá a bá ta tá a tọ́ yóò di ẹran onídin òun ni òwe alákọ̀ọ́kọ́ òwe ẹlẹ́ẹ̀kejì sọ wípé ìjà ní kẹ́yìn èrè pa ajá nígbà tí òwe kẹta tó sọ wípé ọ̀bẹ gọ́mọdé lọ́wọ́ ọmọdé sọ̀bẹnù ń bí ọ̀bẹ ti ṣọṣẹ́ tó fẹ́ ṣe a ò rí jù báyìí lọ lórí ètò àròjinlẹ̀ ti ọ̀sẹ̀ yìí títí di ọ̀sẹ̀ tó ń bọ̀ orúkọ mi kò yí padà èmi náà ni ọmọ yín àbúrò yín Zaccheaus Oyèwọ̀lú tí gbogbo yín mọ̀ sí Cfrodram ẹ má jẹ́ á gbàgbé gbogbo ohun tó yẹ ká tẹ̀ láti lè bá wa dọ̀rẹ́ pọ̀ ní ìkànnì ti Cfrodram television ti ìtàkùn àgbáyé yìí a nílò yín o ẹ ṣé nítorí pé ẹ ń gbọ́ wa ẹ sì ń wò wá títí di ọ̀sẹ̀ tó ń bọ̀ mo sọ wípé ó dàbọ̀. òwe Yorùbá.